إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله أبا عليكم الله أبا ولي أجنجة الله àti albarka ọlọ́ọba kó máa bá aṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa sallam àti àwọn aráalé anábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà anábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọmọlẹ́yìn anábì sallallahu alayhi wa títí di ọjọ́ gbèdà kìyàmà abẹ́lẹ́ ọba ọba alikiola tí ó kádàrá ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń gbọ́ wa àti àwa tí a ń sọ náà kọlọ́ba kí ó kádàrá wa tí ọlọ́ba alikiola kí ó kà wá fún inú àwọn ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ tí a ń ṣe àgbéyẹ̀wò lọ òun náà ni ọ̀rọ̀ ìdájọ́ ẹran jíjẹ nínú Islam àwọn ẹran wo òun náà ló tọ́ láti jẹ àwọn ẹran wo òun náà ni ò tọ́ láti jẹ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tóbi ọ̀rọ̀ tó kẹnu ni àmọ́ abala ibi táwa ń gbéyẹ̀wò ń bẹ̀ òun náà ni ẹran dúdú ìdájọ́ ẹran tí wọ́n ń dú láwùjọ yìí torí tá a bá sọ pé ẹran jíjẹ ẹran wo ló tọ́ láti jẹ ẹran wo ni ò tọ́ láti jẹ àjẹ́ pé a máa ṣàlàyé fún wa nìyẹn ìran àwọn ọ̀nà tí ẹran lè gbà kú tí a fi ní jẹ wọ́n ẹgbẹ́ bí Al-Qur'an ti ṣàlàyé ẹ̀ bákan náà ìran àwọn ẹran tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti ilé ìwọ̀ fún wa ní jíjẹ ó ní àwọn oríṣiríṣi ẹran tọ́lọ́wọ́n bá àlékẹ́ láti jíjẹ rẹ̀ léwọ̀ gbogbo eléyìí báyìí àwọn kankan jẹ́ pé ó ti yé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tẹ́lẹ̀ nípa wípé àní jẹran ẹlẹ́dẹ̀ àní jẹran ajá àní jẹ àwọn ẹran tó yẹ sí pé ọkàrà wọn pa ẹran tó jábọ́ láti ibi tó ga ẹran tí mọ́tò gbá àbí nǹkan kan tó lágbára ló kọlù tó wá ti bẹ́ẹ̀ tó kú tó ti síbẹ̀ tó tara bẹ́ẹ̀ tó kú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹran nínú àwọn ìkẹlá àgbọ̀dọ̀ nínú àwọn àwọn tó ní yọ̀gàn àwọn tó ní wọ́n fi ń jẹ ẹran ẹgbẹ́ wọn gbogbo àwọn báyìí ìran ẹran tí ọlọ́wọ́n ìkẹlá ká jẹ òun náà ni àwọn báyìí òun nítorí pé lè báyìí òrújú lọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa jíjẹ ìwà àwọn ẹran wọ̀nyí pàápàá jùlọ ẹni tó bá jẹ́ pé ó bá ní àkórí tẹ́sìn tó sì jẹ́ ẹni tí ń wádìí ẹ̀sìn rẹ̀ ẹyẹ́ bí mùsùlùmí tó fẹ́ máa àrídájú pé gbogbo tí wọ́n bá máa mú lọ sẹ́nu òun àti gbogbo tí wọ́n bá máa ṣe nínú ètò ìgbésí ayé òun òun gbọ́dọ̀ rí pé ọba lànà tọ́lọ́wọ́n bá àjùtà nàbì sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá gbé irúgbé sí ayé rẹ̀ lórí agbọ́nrin tá a sọ yìí tó kò ní ru lójú ìran àwọn ẹran tọ́lọ́wọ́n bá àdékẹ́ ní ká má jẹ torí pé nítorí ẹ̀dẹ́yàn ní bùkátà láti mọ̀ ni torí pé à ń jẹ à ń mu à ń jáde à ń káàkiri à ń rìn káàkiri orílẹ̀ ọlọ́wọ́n bá à ń lọ sáwọn ìlú míì tó yẹ ti wípé àwọn tí ò kí ń ṣe mùsùlùmí ló ń gbé bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí bùkátà pé ká mọ kí ọlọ́run ọba ní ká jẹ nínú àwọn ẹran tí ọlọ́run ọba lè fi ní ìwọ̀lẹ́wà lórí so eléyìí báyìí kọ́ la fẹ́ gbé yẹ̀wò eléyìí tá à ń gbé yẹ̀wò òun náà ni àwọn ẹran dúdú eléyìí tí wọ́n ń pa ní àwọn ọjà wa ó ẹran màálù ni ó ẹran ewúrẹ́ ni ẹran àgbò ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu ẹran dúdú eléyìí tó wọ́n ń pa ní àwọn àwùjọ wa so ìdájọ́ jíjẹ rẹ̀ òun náà ni ọkùnrin kan eléyìí tí gbogbo yín ti mà gẹ́gẹ́ bí aláṣejù ẹ̀dá gẹ́gẹ́ bí olórí kankan oníbídà tó lágbára gan mo fi ọlọ́run ọba tó dá mi búra ìjẹ́ oníbídà àjàbàtà ó fẹ́ lágbára ju gbogbo ìjẹ́ oníbídà àwọn yòókù lọ nítorí pé oníbídà kan ni tó ń pèpè sí bídà rẹ̀ pẹ̀lú agbára débi pé ó tún wá ń polongo rẹ̀ gẹ́gẹ́ bí ìfowó ní súnà ṣe wípé a máa dàrú máa wọ̀nyàn lójú gbà mí wọ́n wọ́n pé à ah, ẹlòmíì gan ò ní wò pé ẹlòmíì gan ò ní gbà wípé àbá yìí ṣe nǹkan kan náà àbí ẹlòmíì náà wọn bọ́dà náà mọ̀ wípé à ah, àálù súnà ni ọkàn ń tà àwọn àṣejù díẹ̀díẹ̀ àbọ̀kàn ń tà àwọn mistake kọ̀ọ̀kan ni pé kí ló le tó báwọn pé bá lùsùn náà lòun náà tóbi tọrọ ibi tó lágbára dé nìyẹn wàlọ́ọ̀hì mo fọlọ́ bá búra ó dẹ̀ ń da ẹ̀sìn ìrú pátápátá ni wàlọ́ọ̀hì làwìn ó ń da ẹ̀sìn ìrú àwọn nǹkan mí mẹ́gbẹ́ tó bá ti sọ báyìí tí máa rántí báyìí inú bí mi gan pé káì sọkùnrin yìí tó sì fẹ́ síra láyọ̀ báyìí so irú ẹ̀ náà ni pé ní pé wọ́n lè máa jẹ omi ọbẹ̀ ajá wọ́n lè máa jẹ omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ ṣe al-aslu ma'i at ìpìlẹ̀ omi òun náà ní tọ́ mọ́ ẹ wá ń fi ìdájọ́ omi tá a fẹ́ fi ṣe ìmọ́ra ó fi ń wé ìdájọ́ ìtọ́nà ọba àdékẹ́lá ṣe léèwọ̀ ní jíjẹ ẹ dákun tọ̀ wọ́n ní kókò mẹ́bẹ̀ wẹ́ jánẹ́bà rọ̀sílì náà sọ bẹ́ẹ̀ ọmọ àtà làwọn ọmọ wọ̀nyí wà lọ́ì ọmọ àtà pátápátá gbà ní wọn asùlù omi ní kọ́má ibo náà ti máa ń sọ̀rọ̀ asùlù omi ní kọ́má gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ nípa ìdájọ́ Islam tó bá mọ̀ nípa fiqh ibi tó ti máa sọ̀rọ̀ nípa aslu omi kó má kèé sí ọ̀rọ̀ múmu abẹ́ẹ̀kọ́ ni kèé sọ̀rọ̀ ń tọ́lọ̀ ọba àdékẹ́lá ṣe léèwọ̀ ní ìjà bí múmu kọ́ tẹ́wọ́n aslu omi ni kọ́ má kọ́ mọ́ wá lò ó lórí àwọn mu ní tí wọ́n aslu omi ni kọ́ aslu omi ni kọ́ má lè fi ṣe ìmọ́ra kí tá a fi rí wípé omi yìí o àwọn ìròyìn mẹ́ta kan ń omi tó bá ti yí padà pẹ̀lú ẹ̀gbin àwọn ẹ̀mọ́ ti omi tẹ̀gbẹ́ pé tí ìròyìn yẹn bá yí padà tí èyí yẹn bá yí padà pẹ̀lú tọ́mọ́ àlìfòmí ẹ̀sà lùwàlá òórùn omi lè yí padà àmọ́ pé pé tùràrí zafaron àbí tùràrí almisk òun lọ́wọ́ nú ẹ̀ àbí sídù sáàlè bí ṣe mára àbí so tọ́jà pé chlorine láti fi purify omi yẹn chlorine yẹn wá ó wá hàn nínú omi yẹn sáà lè fi sàlọ́lá àbẹ́rẹ́ fi sàlọ́lá àbí a fi water guide sómi ẹni tó bá máa ń lo water guide dáadáa ẹni tó máa ń lo òun àbẹ́ẹ̀kọ́ ni so ìyẹn kọ́ ni wọ́n ń sọ pé tí ìròyìn yẹn bá yí padà àbí kọ́lọ̀ rẹ̀ àbí yẹn pé àwọ̀ rẹ̀ àbí títọ́wò rẹ̀ yẹn pé tó bá yẹ kó bá yí padà pẹ̀lú àwọn nǹkan ẹ̀gbin tó bá yẹ pé kọ́lọ̀ omi àwọ̀ omi bá yí padà pẹ̀lú nǹkan ẹ̀gbin nǹkan ẹ̀gbin bọ́ sínú nǹkan yẹn wá borí kọ́lọ̀ omi yẹn tó bá yẹ pé ẹ̀gbin bá bọ́ sómi tí ẹ̀gbin yẹn ọ̀bá tí ẹ̀ǹjì kọ́lọ̀ omi yẹn àlè fómi ẹ̀sìn mọ́ra kódà kọ́ yẹ pé ṣe ju àbá ilẹ̀ lẹ́gbójú ṣe kíni lẹ́gbójú bọ́ síbẹ̀ òun lọ fa hadithu bírù bùdọ́à òun lọ fa hadithu kànga bùdọ́à lásìkò ànábì sallallahu alaihi wasallam táwọn sábà lọ bí ànábì lórí pé kànga yìí wọ́n a máa ju àwọn obìnrin a máa ju nǹkan lábá fi ṣe haibọ̀ sàǹfàgbẹ́ni wọ́n a máa ju sínú ẹ̀ kódà wọ́n a máa ju òkú ajá sínú ẹ̀ ìjà anatawa gbọ́ ìrẹ́ ànábì sáà lè sàlùwàlá ń bẹ̀ ṣẹ̀ǹkọ́ ọ̀rọ̀ kẹ́lẹ́ lọ bèrè lọ́wọ́ ànábì ọ̀rọ̀ sáà lè sàlùwàlá torí pé ọ̀rọ̀ nípa ìdájọ́ omi nípa ìmára sáà lè bìsì ìmára ni ṣé bá ní sí i so tó bá yẹ pé ẹ̀gbin bá kó sílẹ̀ ìgbà tó pé ẹ̀gbin yìí wọ́n jù sínú bí olùdùdọ́ à ń tòótọ́ àmọ́ kò lapa nínú àwọn àwùsọ́ọ̀fù omi mẹ́tẹ̀ẹ̀ta kò lapa nínú tọ́wò rẹ̀ kò lapa nínú òórùn ẹ̀ àti kò lápa níbi àwọ̀ rẹ̀ ẹ lè fi ṣe ìmára ọ̀rọ̀ ìmára nìyẹn kìí sọ̀rọ̀ ọrụ tá a fẹ́ jẹ tá a fẹ́ mu ìdájọ́ fíkìwù míì lọ ọ̀tọ̀ ní ń tá a fẹ́ jẹ àti tá a fẹ́ mu. ewu ọrọ ọ̀rọ̀ bó ṣe bó ṣe yàtọ̀tọ̀ síra wọn ilé ilé báyìí làwọn ọmọ dèdèrè yìí lanu kalẹ̀ síwájú ẹ̀ sí tí wọ́n ní mẹ́rin wá eléyìí tí wọ́n ń dùn mí jù nìyẹn àwọn ọmọ yóò dẹ̀ máa sọ pé mẹ́rin wá. èyí ti kódà bó ba yín ó ti fi làákàyè ṣe ló ti da orí irú ó ti sọ ẹ̀yẹ́ ọmọ a tó a máa fà yín kó ní oko anù ẹ tó wà lẹ́ẹ̀ fẹ́ lọ kú sínú oko anù náà ni. ọlọ́ọ̀bà ní kẹ́kọ̀ọ́ sànú ọ̀rọ̀ lọ́ọ̀ì mo fi ọlọ́ọ̀bà búra wàlọ́ọ̀hì náà bí jàbàtà oníbídà tó ní agbára gidi gan tó yẹ sí pé kò yẹ kí àlùmọ̀ yìí dákẹ́ lórí ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀mí ó yẹ kí gbogbo ẹ̀mọ́ ṣàlàyé ẹ̀ nítorí wípé ṣẹ́ àníbídà rẹ̀ lágbára pé ó ń pè àlùmọ̀tẹ́dẹ̀ ọ̀dà ìyà ni ó ń pèpè sí bídà ẹ̀ débi wípé kódà ó pè ní olóhùn ní súnà ó ti kú ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbáàbù sínú wàhálà ẹni tí ò bá tó wá ṣe àkídà rẹ̀ tí ò bá tó wá tẹ̀lé ẹtú ti di kèfèrí oníbídà wọn lágbára tó báyẹn ṣé bá ní sí ọkàn jẹ́ sí pé láwùjọ wa yìí àgbọ́yé sàlàfíà kéré gan àwọn èèyàn mú ní súnà wọ́n rò pé tẹ̀yẹ̀ bá ti dárun gbọ̀n sí tó gé ṣòkòtò tẹ́lẹ̀ ń pariwo kìtàbà ti súnà òun lórí súnà wallahi ìlànà ìhẹ́lẹ́ dárun gbọ̀n sí tó gé ṣòkòtò wọ́n máa pariwo kìtàbà ti súnà ó sì jẹ́ pé oníbídà ni torí pé kìtàbà ti súnà a máa ń dè pẹ̀lú àgbọ́yé àwọn sálàfù ummah ni àmọ́ǹde àmọ́ǹgbọ́ àgbọ́yé al-Qur'an àti àdìsá nẹ́bí níbàámu sí bí àwọn ẹni ìsáájú ṣe gbàgbọ́ yẹ kí ẹ bá a máa dá tú fúnra wa a máa dá ìdájọ́ fúnra wa sólé báyìí ló fà á ni a fi ń ṣe àwọn àgbéyẹ̀wò àwọn ẹ̀rí alhamdulillah fún ara jàbàtà ló fẹnu ara rẹ̀ sọ tààrẹ̀ plé rẹ̀ fáyé pé ẹ̀rí mẹ́ta náà ni ó ní wallahi kò ju mẹ́ta náà lọ ẹ̀ńkó tó kò wallahi àbí ó ní ẹ̀rí alákọ̀ọ́kọ́ táwọn ń lò táwọn ibi jẹran tí àwọn mùsùlùmí bá dú òun ni wípé àyà tó sọ pé ẹ má jẹ ẹran tá bá dú tí wọn dárúkọ Ọlọ́run bá lé lórí àwa béèrè pé táwọn ẹran tí wọ́n ń dú yìí ṣé o lè fún wa ní àsọ́ránsì pé wọn dárúkọ Ọlọ́run bá lé lórí ẹ rí i pé kò sí ẹ̀rí kankan tó lè fi rinlẹ̀ fún wa pé àwọn tí ń pa ẹran fún wa o ní àwọn ibi tí wọ́n ti ń pa ẹran láwọn àtẹ́ndà àwọn abatíọ̀ tó ti ń pa àwọn ẹran tá à ń jẹ wọn ṣe bí sìn láì lórí ẹ̀ kò báyìí nìsín so eléyìí tó rinlẹ̀ táwa mọ̀ òun náà nìkan ṣe bísíláì lórí ẹ̀ ayé ayé ọ̀kọ́ bá wí náà èyí tó yẹ kọ́ sọ ni pé ọ̀gbà bísíláì wọn wọlé nítorí pé wọn kì í ṣe mùsùlùmí èyí ò lọ́ yẹ kọ́ sọ hmm. pé a ah, bísíláì tó ń ṣe nítorí pé o ti pè wọ́n kẹfì lábẹ́ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀rọ yìí ọ̀rọ̀ ìdá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ amúkun ẹrù ẹwọ́ wọ́n ní òkèlè ń wò yóò wo sálẹ̀ ọ̀rọ̀ ẹran kò dá dédé jáde tí kìí bá ṣe ìpè àlùmọ̀ ní mùsùlùmí òun ló bí òun ló àfẹ́tì ìdájọ́ ẹran bó ṣe àfẹ́tì ìdájọ́ ákìrì lẹ́yìn èèyàn bó ṣe àfẹ́tì ìdájọ́ ákìrì sí ìyàrá àtọ́bá kú ní bí báyìí nínú kílẹ̀sì yí àbàtà ṣe lórí ọ̀rọ̀ ẹran yìí láìpẹ́ yìí tó ṣe tàlọ́ọ̀yì mùsọ́lọ́wà búra ṣẹ́rí jàbàtà ẹ̀ẹ́dẹ́kùn torí ọlọ́ọ̀bá afẹ́kí gbogbo ayé afẹ́kí gbogbo ìlú afẹ́ká mólè dání alùsúnà wò kí ń ṣe hàn náà ní tí ọ̀bá dẹ̀ ti sínú súnà wò kí ń ṣe wàlọ́ọ̀yì jàbàtà ní pẹ̀lú gbọ́lọ́m ó ṣe ṣe láti tó bá gbà mí fún pílé rẹ̀ fún wa ó ní ìmáàmù yìí ìmáàmù gàmbàrí yẹn ó ti kúkú jífà náà subhanallah ó ti kúkú jífà eléyìí ìmáàmù gàmbàrí yẹn ó ti kúkú jífà náà àti eléyìí alayé ahmed alayé ó ti kúkú jífà àwọn tọ́bá yẹwà láwọn jàbàtà ń takọ̀ bàbá gbogbo àwọn bàbá wọn náà kò tiẹ̀ tí wọ́n kú tẹ́lẹ̀ sí ẹ̀yìn tí máa ń takò ń sìn bẹ́ẹ̀ bá sọ ẹ̀yìn di bàbá mọ́ mi lọ́wọ́ ni o tí bá yọjú orí mi kú náà ojú orí yín bẹ́ẹ̀ bá sọ ẹ̀yìn di bàbá mọ́ mi subhanallah ẹ̀ lérí kálukú náà mọ́ yẹ́dá òun kí ló kẹ̀yàn kí ló kẹ̀ pẹ̀lú pé kọmọdọ̀pẹ́ nìkan kúkú dífà kò síbi tánàbí ju sọ́rú ẹ̀rí pé eléyà abúlábì yẹn ó ti kú dífà náà eléyà abútálíbì yẹn ó ti kú dífà náà abúlábì tó ń jíbọ́ bàbá ní ṣe pèlè tó àdẹ́bẹ̀ ọ̀sọ́ bẹ̀rí láyé ẹ̀ẹ̀dẹ̀ nínú tí làwọn àbá súnà tó sọ pé lápẹ́jẹ́ yẹn ó ti kú dífà náà táwọn ẹni gbogbo yẹn ṣàlàyé súnlẹ̀ ni ṣàlàyé ẹni tó bá jó bídà òun bídà lágbájá ìdídà tó ṣe tó ṣe lélẹ̀ ẹgbẹ́ ìlànà máa ń sìn èwo ni lágbájá ti kúrò kú jí bọ̀nà àwọn ọ̀rọ̀ asọ́gbọ́nú àwọn ọ̀rọ̀ asá nìyẹn kì í sọ̀rọ̀ alùsùn alùsùn òfin ṣe báyẹn wàláì alùsùn òfin ṣe báyẹn ẹgbẹ́ wàláì ni mo pè kò sí ẹ̀rí kankan bí tálẹ́bi ti wù tó ti ń wù àwọn asá àwọn aláìlẹ́kọ̀ọ́ báyẹn òun làwọn tí wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n jókòó síwájú ẹ̀ òun ni wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ń gbọ́dọ̀ bìrù kọ́ láyà pé ń ṣòdodo ẹjọ́ ìyá máa ń pípẹ́ tálẹ́ sọ́rù yẹn ọ̀tọ́ sì ní tálẹ́ sọ́rù yẹn pípẹ́ tó bá ti yọ tó bá ti ya wèrè tí ẹ bá sẹni tí ò bá gbọ́ súnà yìí tálẹ́ sọ́rù ọ̀rọ̀ burúkú máa yẹn tòótọ́ kí ẹ̀ ń sọ pé nìkan kú ó kúkú jífà àwọn jùbìlà ṣé dáhà nìyẹn ṣé dáhà sàlàfíyà nìyẹn subhanallah kò síbi tálẹ́ bí sọ́rù ẹ̀ níláyé eléyìí kẹ́mí mọ̀ eléyìí ìmáàmù Gàmbàrí dáwà alùsùn náà oníbàyẹn sóyà ní ti kèrè pé alùsùn náà onísàlẹ̀ yẹn tó bá jẹ́ oníbídà pé alábàjá oníbídà ni kèrè tó onísùn náà because a lè máa kó ẹran papọ̀ mọ́ èrò ẹjẹ́ ká mẹ́rin tó ń jẹ́ onísùn náà àti ẹni because a ti máa tàlù mọ̀ lágbájá yìí ní iye ìsàlùsùn náà ẹjẹ́ ńlá máa ń sìn ẹ̀ẹ́ lágbájá yìí ìsàlùsùn náà tàmẹ̀dùn ìsàlùsùn náà eléyìí báyìí ò sínú súnà oníbídíà ńlágbájá tàmẹ̀dùn oníbídíà ni sódà táwọn yóò lè máa tààrà òsínà tàbí oníbídíà ṣùgbọ́n kìí bá lùsọ́nà ẹni kan àkú náà máa sọ pé lágbájá ti kúkú jífà mọ́ àdúrọ̀ mọ́ àdúrọ̀ tó yẹ kí ló fi mẹ́ẹ̀bẹ̀ kí ló fi mẹ́ẹ̀bẹ̀ tó yẹ ní ti ṣòkòrò ọba kó sànù wa náà nínú àwọn kan tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni pé a ní ọ̀rọ̀ àwọn àfáà súnnà tó yẹ sí pé ẹ̀rí táà ń wí yóò sókò sáwọn náà kódà àwọn kọ ọ̀pọ̀lọpọ̀ tíra lórí ọ̀rọ̀ yìí ìwọ́n ọ̀rọ̀ kan tó lágbára ni nítorí pé ọ̀rọ̀ haram ọ̀rọ̀ halal ọ̀rọ̀ kan lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ọba àtànẹ́bì ti yanjú ẹ̀ ni gẹ́gẹ́ bí hadith tó wà nínú Bukhari inna al-harama ma harrama Allah ẹ̀ka tó ti nǹkan haram ní tọ́lọ̀ ọba àlẹ́tẹ́lá fún rẹ̀ bá ṣe lé wọlé lórí wal halal halalahu Allah nǹkan tí ń pè ní halal ní tọ́nà ọba àlejò alábá ṣe lẹ́tọ̀ọ́ léyìn lórí àti wípé hadithu tá a mẹ́ńkà yìí hadithu yìí ti yé ó yé àwọn èèyàn kí ń tẹ̀lé àgbọ́yé hadithu ni Ànábì ní innal halala bayyinun dájúdájú tó ń pè ní halal tí tó clear ni kò rújú rárá kí lọ́pàá tó wà báyìí tí ó ọba àlejò alábá yánẹ̀ Ànábì sallallahu kí a lè bá a mọ ntọ́tọ́ láti kì bẹnu wa àti ntọ́jú ìwọ̀ fún wa láti jẹ. innal halala bayyinun ọlọ́wọ́ bá ní dájúdájú halal ó clear gan ó fojú hàn wa innal harama bayyinun haramu náà clear ó fojú hàn gan a gbọ́dọ̀ ṣe nǹkan kan léèwọ̀ àbí nǹkan kan lẹ́tọ̀ọ́ àfi tọ́lọ̀ bá ní kára bá ti léèwọ̀ ibi tó ní wọ́n ṣe àwọn àlàyé tó pọ̀ lórí ẹ̀ gidi gan wọ́n ṣe àwọn ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ lórí ẹ̀ náà kíra ni mo fẹ́ kà yìí àkíra yìí òun náà ni kíra ni mo fẹ́ kà ń sìn ṣẹ́fù manzumati qawaid al-fiqhiyya ṣẹ́fù manzumati qawaid al-fiqhiyya ti lis-Sa'di àwọn àgbàfà nínú àwọn àfáà wa ilé àfáà sunna òun ni sheikh abdulrahman as-Sa'di ṣéèkù ṣéèkì kùsèmí àfáà ni wọ́n jẹ́ fún ṣéèkù kùsèmí àfáà yìí fàkíhùn usuli ah, mufassir àgbàfáà ni wọ́n nípa ìmá fiqh nípa ìmá usulu fiqh àti nípa ìmá tafsir àti oríṣiríṣi àwọn ìlú tí ó jẹ́ ìmọ̀ ẹ̀sìn àgbàfà ni wọ́n nínú ẹ̀ الشيخ آه، عبد الرحمن الساعدي نعم نينو سيرا وتقني آه، القواعد الفقهية القواعد الفقهية أو أكو أو أكو في فقه أو أكو في تام في مويدة فقه tíra sheikh abdulrahman asaadi ẹni tó wá sí ṣáhù ẹ̀ wọ́n pè ní ṣáhù manzumati alqawaid alfiqhiyya li saadi ẹni tó ṣe òun náà ni alhamd bun abdillah bun abdulaziz alhamd àwọn wọn ti tíra náà àgbàfà ni wọn. wọ́n ní al-aslu fi luhumi at-tahrim al-aslu luhumi at-tahrim òun ni wọ́n fi ṣe àkọlé ọ̀rọ̀ yìí nǹkan tí àbàtà máa ń pariwo káàkiri náà rèé o nǹkan tí àwọn ọmọdé lásìkò bí lóhùn àtàhìm bẹ́ẹ̀ ni náà gbogbo wa náà là ń sọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé ojú ọ̀nà àwọn ahlùsúnnà tó jàmáà tó yẹ báyìí nìsín òun lọ gba ilé ìbáyìí gbogbo ẹnikẹ́ni tí bá ti ń tẹ̀lé ìdájọ́ Islam al-aslu fil luhumi òun ni wọ́n fi ṣe àkọlé ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní ìpìlẹ̀ níbi àwọn ẹran tí à ń jẹ tí wọ́n ti pa aluhum oní meat ẹran tó bá ti pa ní pè ní lahmu jẹ́rọ ẹni luhum wọ́n ní ìpìlẹ̀ ìdájọ́ ìpìlẹ̀ rẹ̀ òun náà ni pé at-tahrim wọ́n ṣe léèwọ̀ fún wa láti máa jẹ pé tí a bá rí ẹran tí wọ́n pa báyìí ẹran tí wọ́n ti pa ìdájọ́ rẹ̀ ni pé èèwọ̀ ni fún wa láti jẹ ìdájọ́ ìpìlẹ̀ nìyẹn tọ̀ tó bá yẹ pé ìdájọ́ òpìlẹ̀ ni pé èèwọ̀ ni fún wa láti jẹran tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ jẹran rárá ni wọ́n ń sọ ni nàám tó túmọ̀ sí pé wọ́n ti láàgbọ̀rọ̀ jẹran rárá ni kìí ṣe bẹ́ẹ̀ wọ́n abẹ́ sàlàyé ẹ̀ wọ́n ní wa kadhalika al-aslu bil-luhumi at-tahrim ọ̀rọ̀ tí ṣe Abdurrahman as-Sa'di sọ yìí wọ́n abẹ́ sàlàyé fún wa pé al-aslu bil-luhumi at-tahrim wọ́n ní bákan náà ni gbọ́dọ̀ wípé al-aslu bil-luhumi at-tahrim ìpìlẹ̀ nínú ìdájọ́ ẹran òun náà ni wípé èèwọ̀ ni wọ́n ṣe léèwọ̀ lé wa lórí wọ́n ní fàyíza òtí tàbí láàmì ìtumọ̀ rẹ̀ ni pé tẹ́ bá mú ẹran wá fún ẹ fàyíza òtí tàbí láàmì tẹ́ bá mú ẹran wá fún ẹ fàlẹ́ ìsàlẹ́kà an ta'kula minhu ìdájọ́ ní tá ń sọ ní pé kọ̀tọ́ fún wa láti jẹ nínú ẹran yẹn hatta ta'lama as-sabab al títí tó fi máa kí ni sábàbí tó sọ ẹran yẹn di ẹ̀tọ́ fún ọ láti jẹ wọ́n ní ìtumọ̀ kọ́ ìdá yẹn nìyẹn pé tẹ́ bá mú ẹran wá fún ọ báyìí kò fún ọ láti jẹ ẹran yẹn títí tó fi mọ̀ kí ni sábàbí tó lè sọ ẹran yẹn torí pé ìpìlẹ̀ rẹ̀ nípa èèwọ̀ ni má jẹ tó fi mọ̀ sábàbí tó sọ ẹran yẹn di ẹ̀tọ́ ní jíjẹ ẹjọ́ nàdán am imma an yakuna wọ́n ní àwọn sábàbí tó wà ń mọ̀rẹ́ o ẹ máa wo sábàbí tẹ́ ló ń mọ̀ o ní tó gbọ́dọ̀ mọ̀ kó tó di kó jẹra yẹn ni pé bóyá kọjá sí pé wọ́n dú ẹran yẹn ni ẹ kọjá sí pé wọ́n ti kí o wọ́n dú ẹran yẹn wà ìmà àyàkúnà kọ̀dísíìdà àbí kọjá sí pé wọ́n jẹjẹ pa ẹ ń bá mi lọ jẹ̀mọ́ méjèèjì yẹn ni kò nípa rẹ̀ tó yẹ pé wọ́n dú ni ó ti tẹ̀tọ́ fún ọ láti jẹ tó bá yẹ kó wọ́n ti ẹ̀jẹ̀ pa ni ó ti tẹ̀tọ́ fún ọ láti jẹ náà kò tún ti wá di báwọn táwọn ẹ̀ náà wọ́n wá ní falabuda àǹtá ìlànà sábà mubiha ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ mọ sábàbí tí ó sọ nǹkan yẹn di ẹ̀tọ́ fún ọ ní jíjẹ wọ́n ní falabuda àǹtá ìlànà sábà mubiha li aklihi min zakatin aw saydin nǹkan méjì náà ni ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ṣúọ̀ ó gbọ́dọ̀ mọ̀ kí ni sábàbí tí ó sọ ẹran ẹ̀ di ẹ̀tọ́ ní jíjẹ fún ọ min zakatin àwòsọ ìdè bẹ̀rẹ̀ láti ibi dídú ni o àbí kí ni o àbí jíjẹdẹ pa qala jalla wa ala ẹ máa wọ wá ní ẹ̀rí rẹ o tàbí sọ wípé ìpìlẹ̀ ẹran jíjẹ òun ni pé ìpìlẹ̀ ẹran ni pé haramu ni tó fi mọ̀ pé ṣé wọ́n dú ẹran yìí ni àbí wọ́n ṣe kéde àbí wọ́n dẹ̀dẹ̀ pa ẹ dákun ẹran pàtà ó dá wọn lójú pé wọ́n ń dú àbí ọ̀dà wọ́n ń du àbí tọ̀ àti máa lákọ̀ọ́kọ́ bá wọn wọn àdẹ́dẹ́ pa ẹran pátá àmà mẹ́rin tá máa ń dẹ́dẹ́ pa àbí ẹ̀kọ́ ni tọ̀. qala jalla wa ala wọ́n lè rí e o wa la ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi ọlọ́wọ́ bá ní ẹ gbọ́dọ̀ jẹ nínú àwọn ẹran tó bá pa tó wọn dárúkọ ọlọ́wọ́ bá lórí ẹ̀ nígbà tó fẹ́ pa ẹran tó bá pa tó ṣe kí ni o tó wọn dárúkọ ọlọ́wọ́ bá lórí ẹ̀ nígbà tó fẹ́ pa. wa qala alayhi salatu wassalam wọ́n ní bẹ́ẹ̀ náà la nabi sallallahu alaihi wasallam sọ wọ́n mú àyà quran wa wọ́n tún fi kíni àyà tá a mú wá nínú suratul an'am àyà one twenty one àyà ẹ̀rí ẹ̀rí aláwọ̀ kọ́ yàrá tá ló ń gbára lé náà ni òtẹ̀ ń mẹ́ta náà ni aláwọ̀ kọ́ náà rí tẹ́sí ibi táwọn ń lò sí àwọn òkè ń lò ẹ̀rí lòkulò gẹ́gẹ́ bí ọkùnrin ni وقال عليه ẹran tó bá jú tó da ẹ̀jẹ̀ wàdú kìrọsùmùlọ́ọ̀yì àìlẹ́yìn tí wọ́n lè dárúkọ ọlọ́wọ́n ọba lórí ẹ̀ nígbà tó fẹ́ pa fọkúlìhù arábìnrin jẹ́ o má àníhàrọ̀ dámà ó bẹ̀rẹ̀ pé àdìsí ń sàlàyé ayà yẹn wípé májàmú méjì làbí gbọdọ̀ jẹ́ ẹran alákọ̀ọ́kọ́ má àníhàrọ̀ dámà síwájú tó da ẹ̀jẹ̀ wàdú kìrọsùmùlọ́ọ̀yì àìlẹ́yìn ṣé nígbà tẹ́lẹ̀ fẹ́ ju tó fẹ́ pa nípa tí ó da ẹ̀jẹ̀ yìí ṣé wọ́n dárúkọ Ọlọ́run ọba lórí àbí wọ́n dárúkọ Ọlọ́run ọba lórí ẹ̀ náà méjèèjì ni ẹnìyẹn òun ni àyà yẹn ń ṣàlàyé láàkìn ṣéèkì ní ṣùgbọ́n o ìnà ìrìntà ànàlẹ́rì yá ti bíhì tó bá yẹ pé ọba mọ̀ sẹ́mà ẹ máa wò láwọn kan wọ́n tó bá yẹ ká bá mú ẹran wá fún ọ kò lẹ́tọ̀ọ́ fún ọ láti jẹ ẹran yẹn tó fi mọ̀ ìkan bọ́yá ìkan nu méjì ìṣẹ̀lẹ̀ sí síwájú àbí wọn dẹ̀dẹ̀ pa àbí ọ̀kọ́ ni tí wọ́n bá mú wá fún ọ nìyẹn. ó wá ní láàkì ṣùgbọ́n in alimta tó bá yẹ kó ọba mọ̀ anàlẹ́lì yá ti bíyì sẹ́ni tó mú ara ìwá fún ọ láyà ti ilà bí láàmì mazúhì kò lè mú ẹran wá fún àfẹ́rẹ́ tọ́jú. ẹyẹ bí ìwòsàn ń sìn tẹ́bá mú ẹran wá fún mi sẹ́mi pé mo mọ̀ wípé ẹ̀ lè mú ẹran wá fún mi tó jẹ́ wọ́n pé ẹ̀yin náà ń sá fún ìjẹ gẹ́gẹ́ bí èmi náà ṣe ń jábọ̀ ìjẹ haram ni ó yé mi bẹ́ẹ̀ ẹ̀yìn mi sì balẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí mo mọ̀ mọ́ táwọn náà sì mọ̀ mí ni pé ah ustaadu ò ní jẹ ẹran o wọn sì ní mẹ́rin wá fún mi àbíkọ́jẹ́ pé ẹran tá dùn ni tó jẹ́ wọn tí wọ́n mọ ìdájọ́ ẹran tá lè jẹ àti ẹran tá lè jẹ wọ́n ní tó bá kó ọba mọ̀ bẹ́ẹ̀ tó bá kó ọba mọ̀ ànàlẹ́rì yá ti bí yìí sẹ́ni tó mú ẹran ìwá láyà ti ìlà bí láhìní mazúhìn kò ní mẹ́rin wá fún àfẹ́ràn tá dùn fàlákà àǹtàkùlà ó tọ́ fún ọkọ̀ jẹrú ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fàtùsánmìláha àǹtà tó bá fẹ́ jẹ́ ń tiẹ̀ tó bísmìlá wàtàkùl tó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa jẹ́ torí pé o ti máa pẹ́ni tó mẹ́rin wá fún ọ kí ni o kò ní mẹ́rin wá fún abẹ́rẹ́ tó bá dú ìlànà wọn tó rí báyìí láwọn annaka ùtí tàbí láhmin tọ́wọ́ yẹ kájọ kí wọ́n mú ẹran kọ̀wá fún ọ àlàyé náà ni gbogbo àlàyé aláṣùfì lùhúmi àtàrímù náà ń gbé sẹ́rù làwọn ṣe iṣẹ́ sẹ́rù lélẹ̀ iṣẹ́ sáríhù lélẹ̀ yẹn tó bá fẹ́ sàlàyé ọ̀rọ̀ kan tí ó wà mujmal iṣẹ́ rẹ̀ lélẹ̀ wọ́n ní law annaka òtí tàbí láhmi kájọ fún ọ wàlá jẹ́dìrì ọ̀ wá ń bọ̀ bóyá wọ́n ṣe bísímìláì nígbà tó fẹ́ pẹran yẹn àbí wọ́n ṣe àbí ẹ̀kọ́ ni sẹ́yìn pé irú àwọn ẹran yẹn nìyẹn wọ́n mú ẹran wá fún ọ nísìn ó dẹ̀ mà bóyá wọ́n ṣe bísímìláì lórí ẹ̀ àbí wọ́n ṣe wàlẹ́ ìsọ̀lẹ́kà ń tákùlà wọ́n ní kọ̀tọ́ fún ọ láti jẹ ẹran yẹn hátà táìlàmà sábà nùbí hamin zakatin àwùsọ ìdè títí tó fi mà sábà bí wo ló lè sọ́ di ẹ̀tọ́ fún ọkọ jẹ́ bóyá ní pípa ní o àbí bóyá ní dídú ni o àbí ní dẹdẹ pa fàlíìdá wọ́n ní nítorí eléyìí báyìí fàyídà hasọ̀lá ṣẹ́kùn fi sábàbí mùbíhì tó bá yẹ pé iyè méjì bá ti ń ṣẹlẹ̀ sí ọ lórí sábàbí tó lè sọ ara yẹn di jíjẹ fún ọ tó lè sọ ara yẹn dẹ̀tọ́ fún ọ ó sì yè méjì pé à sẹ́ran yìí sẹ́ran yìí tó sì tọ́ báyìí láti jẹ báyìí àbí kò tọ́ ẹ́ ṣé wọ́n parada báyìí àbí wọ́n parada ṣé wọ́n ju àbí wọ́n ju báyìí ṣé wọ́n dẹ́dẹ́ padà wọ́n dẹ́dẹ́ pa wọ́n ní tí bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rọ̀já ẹ̀nà ilẹ̀ asli á dá ìdájọ́ yẹn padà síbi ìpìlẹ̀ wàhúwà tahrim òun ni pàgbà pé má jẹ ọ̀rẹ́ rẹ̀ ẹ máa wo owó eré tá à ń sọ yìí wọ́n ti máa ní ẹ̀hẹ́ ẹ̀hẹ́ para rẹ̀ balẹ̀ nígbà kan ò para ẹ̀yìn katira dé parí náà ní pọ́blẹ́mù yìí àwọn òsì ní katira láàbọ̀ ní tiwa bí tá àtijọ́ kò láàyè kí ẹ máa katira ọmọ aka òfèrèfé lókè ẹ̀yìn mẹ́yọ̀tọ̀ ọlọ́run mẹ́yọ̀tọ̀ ọlọ́run wọ́n ní rọjá ilal asli wa huwa tahrim á dà padà sí pilẹ̀ òun náà ni pé haram ni fàmẹ́tàlà wọn ní jáfọ́ látòjúwe torí rẹ̀ bá ti pè dáadáa bí ọba ti yọ kó táwọn wí torí ké kọ́kọ́ kéékọ́ eyín ẹ̀yìn wọn ní ẹja fún yín látòjúwe o law annaka ramaita ta'iran bisahmin wọn ní ká sọ pé ọba ta ọfà máa yẹ kàn sí fi máa ìn fàmáta ìgbà fàlá yahillu laka an ta'kula minhu shay'a ọ gbọ́dọ̀ jẹ nǹkan kan nínú ẹyẹ yìí sílẹ̀ rẹ dídí ó ti dèwọ̀ fún ọ nìyẹn. naam li annaka tashukku fil mubihi torí pé òun ṣe èméjì lórí tó lè sọ ara yẹn di jíjẹ fún ọ. fàlá tadri hal sahmuka huwa alladhi ó mà bóyá ẹran bóyá ọfà tó pa ló ọfà tó ta ló pa ẹran yẹn amilma amilmau àbí omi tó bọ́ sí ló pa ọ̀mọ ìyẹn ni pé iye méjì ti ṣẹlẹ̀ nìyẹn eléyìí ni wọ́n ń sọ nípa iye méjì tọ́ba léyìn ṣe méjì lórí ẹran ó ní pé àmọ́ bóyá ẹran yìí lóòótọ́ èmi mo pa àmọ́ mo ta ọfà mọ́ ni ọwọ́ bọ́ síbi tó yẹ sí pé nǹkan míì tó tún lè gba ẹ̀mí rẹ̀ lọ́nà tí ò tọ́ kìí ṣe ẹran tí mùsùlùmí pa tí a mọ̀ pé mùsùlùmí ló pa ìyẹn ò rújú nítorí pé òkè kí ni sábàbí ẹlẹ́ẹ̀kejì táàbí lọ pẹ́ran yẹn rújú tí a bá ti bọ́ sínú sábàbí méjì sábàbí alákọ̀ọ́kọ́ sábàbí tọ́tọ́ sábàbí ẹlẹ́ẹ̀kejì sábàbí tí ò tọ́ níbi tó pé ìdá ta'arada al-hadir wal-mubih ntọ́sọ̀ nǹkan dẹ̀tọ́ ntọ́sọ̀ nǹkan dẹ̀wọ̀ ó forí gbárí pẹ̀lú nǹkan tọ́sọ̀ nǹkan dẹ̀tọ́ ẹ ti ìjẹ́ ìwọ̀ yẹn síwájú ìjẹ́tọ̀ rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àmọ́ mùsùlùmí kan lọ́ pa ara àárọ̀ náà míì tó gbà kú mọ́ kìí sọ̀nà méjì táàbí wá ń ṣe èméjì pé àbọ̀nà alákọ̀ọ́kọ́ lọ́gbà kú ni àbọ̀nà ẹlẹ́ẹ̀kejì lọ́gbà kú ni nǹkan tá a lè ṣe èméjì lórí mùsùlùmí ni pé tó ṣe bísílà àbí òṣèbísílà àdìsáyìn lára ẹ̀sìn yanjú yẹn ẹ̀ǹpáàdì ìdáyíjà tó wà ní sọ̀rọ̀ ìbùkọ́rí ti yanjú yẹn pé kódà kọ́ máa ṣe kọ́dà kọjá pé kò ṣe bísímìlá ìjà tẹ́ mùsùlùmí lọ́sàpá ẹ̀yẹn ṣe bísímìlá ìdíkíni ẹ̀jẹ̀ so po ẹran tí mùsùlùmí pa àìsàn nímọ̀ ìbèrè pé ẹ̀dá kù ṣé mùsùlùmí lọ́pa ni àbẹ́kù mùsùlùmí lọ́pa ẹran pàtà ní àbókónú odò ẹran pàtà ṣé mùsùlùmí lọ ṣé àwọn èèyàn lọ́pọ̀ jù ní àbóbọ́lódò sáǹtì èméjì yìí o ẹ́ ṣé mùsùlùmí ló pa ni àbájá àbájá tí àmẹnitọ́ àbájá tá àmẹnitọ́ ran tẹ̀pá ajé òní lọ nígbàtà kọ́ lọ pẹ́ <laughs> ajé òní lọ kọ́ lọ pa màlúù ń pàtà àà ewu ni wàhálà jẹ́ máa bá òyìn sínú ìdààmú ajé òní lọ màlúù kọ́ lọ pa kọ́ lọ pa màlúù pàtà ò mùsùlùmí náà la mọ̀ tí ń pa ń bẹ̀ ìtẹ́ ẹ̀sọ́ wa ni pé ẹ̀gbà wọn yẹn ní mùsùlùmí káwáì ẹ̀sọ̀ yín o wọ́n lẹ́ ń kàfàrà gbàlúùmọ̀ ẹ̀lẹ́ kàfàrà lùmọ̀ tó kálukú sinmi káyọ̀ ká mọ̀ pé àti mọ̀yín náà èyí ò àti mọ̀ pé mọ̀ ń kà fara yẹn ni àwọn òtí ẹ àwọn òtí ẹ kàyó ń kó wọn àájẹjẹ mú yín ṣeré ni ẹjẹ ọlọ́mọ ẹni tìǹkọ́ èmi mọ̀ pé ní títí àbàtà bá kà fọ́rọ̀ mùsùlùmí gidi lọ́dọ̀ ọlọ́run dé èmi mọ̀ yín o àyàfẹ́ni táwọn àbá súnmọ́ bá ẹ̀ hẹ́ẹ̀ ni mo tó mọ̀ pé à tẹ́yẹ ní jàbàtà pé ẹ̀ńkẹ́ bèrè dákun àfa súnà wo ló pè yàtọ̀ sí jàbàtà torí jàbàtà yìí sàfà súnà kọ̀ọ̀rìjì nìyẹn so bó bá ti pè yẹn kèfèrí èmi máa ń gba etí ni mùsùlùmí gidi ní máa ń mùsùlùmí tó gbádùn nìyẹn bá <laughs> wàláì tó dáhùn òní sẹ́mi ìta pé jẹ́ ṣe ju pé ó ti pé mùsùlùmí kèfèrí lọ àfikún ọ̀wà nù jọ wọn ló lè fìlà àfikún ọ̀wà nù jọ wọn nìkan ló lè fìlà bọ́ọ̀ bá ti sínú ìjọba báyìí èmi bá ní ti di apàdé ìkànnì sáìtì lónìí tẹ́bárí bí ṣe ń wò bí ẹ̀hàn náà wàláì bí ìkèlè ó ní wò bí ẹ̀hàn náà èmi ọ̀ma rí ba bó màmí rí bí ọ̀mà mi rí èmi ọ̀mà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́mọ èmi èmi ọ̀mà wọn àwọn àfàwọn táwọn abájọ ṣe kìíní òun nígbà wọn tájọ ṣe sàwáwù ńgbà wọn àbáwọn tó bá wa ń bẹ̀ nìkan mo lè mọ̀ àmọ́ òun gbà tá a ti kú ò gbogbo àwọn ràgbàràgbà tó wọ̀ bẹ́ẹ̀ ṣe èmi ọ̀mà wọn mọ́ bẹ̀tà àwọn màmí. ó bá ní sè nǹkan ṣe bí ẹ̀hàn náà ni nǹkan ṣe bí ẹ̀hàn náà ni èmi ti délẹ̀ mi mo jẹba tí ń plé Quran ìsìbáàlù ló ti ṣe èmi ò jẹba pé jàbàtà ni wàhálà ìsìbáàlù ló ṣe èmi ò jẹba pé jàbàtà ọba sálámà ti ní bá wọn orí orí ẹran wọn rò pé à pé eléyìí ọmọ ọmọ mi ni sálámà torí kò tí ẹ ọkọ ti mi kó lè jẹ jàbàtà torí mùsùlùmí ni kò ọkọ ti di rárá èmi sábà pé bẹ́ẹ̀ àmùsùlùmí tí òfin máa yí sálámà yẹn níta báyìí gbàtà yìí tẹ́lẹ̀ báyìí bóṣe bẹ̀rẹ̀ sí pílẹ̀ jàbàtà nìyẹn ó pílẹ̀ jàbàtà náà wọ́n tó máa wúbe ìdílé mu náà. àwọn ẹni ọ̀rọ̀ kì máa kì í à wá ọmọ ìdí wa kó mi ní bàtà náà báyìí ọjọ́ ìdìbò gan o ó bá yẹ kẹ́ ẹ má mọ̀ ní èmi gan ti kọ́kọ́ lè túmọ̀ àmọ́ ẹjúmọ́ àwa rí. àwọn aláì ntọ́wọ́ àwọn ni ẹ̀ẹ́jọ́ ṣe wèrè fúnra yín ẹ̀ẹ́jọ́ wàláì ìbọ́dẹ̀ bá ti ń jẹ̀ fún ẹ̀dẹ́ ìṣe bí ọmọ tútù tútù olójì fún wọn kà máa lò dájọ́ lórí ní ẹ̀ ń fún wọn lágbára ní ẹ̀ ń fún wọn lókùn ní ẹ̀ ẹjọ́ ọ̀nàjú mọ́ra yí pé èmi náà máa lò gbogbo ní èmi gán máa lò nínú ọ̀rọ̀ practice lára mi ẹ̀ mọ́ mọ́ practice ọmọ nǹkan bẹ ládùúgbò wa ní ìṣe pọ̀tọ́ láwọn ẹ̀sìn mọ́ gòkì mọ́ra ìyá ayé ìtumọ̀ mọ́ ẹ̀jẹ̀ jù ló ìtumọ̀ mọ́ ẹ̀jẹ̀ nù àwọn ọmọ ń dájì tó wọ́n bá ti lọ ọwọ́ tí mo máa ń sálámà sí tí máa fi kìí ṣe jàbàtà lòun tiẹ̀ o kìí ṣe jàbàtà rárá àmọ́ ń bínú orí ni <laughs> pé àbúrò rẹ̀ ń ṣe súnà ẹ̀rọ lára ẹni àbúrò rẹ̀ ń ṣe súnà ní ọ̀bá sálámà sí mọ́ a yéé káì yóò sùn ọ́ yóò sùn ọ́ wà láì ọdún mẹ́sàn-án mo rí bá dìde náà ṣe yí ọdún <laughs> èmi ló ń gbà lẹ́sìn ni wọn àìdúró èmi ń gbà lẹ́sìn wọ́n lè má ṣe jù mí lọ́kọ́ ìwọ́n ṣe jàbàtárì ni àwọn èyí sálámà àrùn tiwa nìyẹn àníkọ́dà débi pé láàrin ara wọn jọ wọn kà máa sára wọn lọ́wọ́ ni kò mọ́ wọn lára láti máa sálámà mà ìfẹ́ ùsàlám because gbogbo nǹkan bí ṣe máa ń rí nìyẹn wà láì ọlọ́wọ́n bá àlejò máa ń fi àjẹsẹ́ omi jíǹsì láàmẹ̀lì ọlọ́wọ́n máa ń fi ìyá rẹ̀ jẹ́ ìyàní fọlọ́ máa kó sànù wá kí lọ́wọ́ fọyọ́ bẹ̀ ni pé ẹ pé àwọn èèyàn ń kèfèrí ni in tí ó fà táwọn afáàmọ́ fi sọ pé èèyàn ṣe èméjì lórí ẹran pé ó wàá dá padà sí kílẹ̀ ni pé sábàbí méjì ni ẹran yẹn ló gbà kú ọ̀wá mọ èwo nínú sábàbí méjèèjì ìyẹn ni pé sábàbí alákọ̀ọ́kọ́ jẹ́ nǹkan tó tọ́ sábàbí ẹlẹ́ẹ̀kejì jẹ́ nǹkan èèwọ̀ in tí ò tọ́ ẹran tó ta ọfà mọ́ tó bá yẹ kó kú pẹ̀lú ọfà sábàbí tó tọ́ nìyẹn kódà àdìsí ń bẹ pé kódà tó bá yẹ pé ọjọ́ kẹta ló tó ẹran yẹn ọjọ́ kẹta ló tó àdìsí wà nù bò kọ́ rí ọba rí ẹran yẹn àmọ́ngbà tó rí pé ẹran ibi tẹ́ran yẹn kú sí ọfà rẹ náà lọ bá lára rẹ ànábì nígbè kọ tó bá ti sí òyí pé ọ̀nà kan nínú ọ̀nà hàn sí ọpẹ́ ẹgbà kú tó sì jọ́nà náà ta mà àmọ́ tó bá ti lè jẹ́ pé ọ̀nà kejì tó ti kún tó ti rújú pé àmọ́ bọ́lá ọ̀nà lákòókò tó tọ́ yìí ni tí ò tọ́ lọ́gbà kú ló ń pa ọmọ Ah, wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn pé fàlẹ́tẹ̀bìrì hal wọ́n ní òun oh, mà mo ti tààlẹ̀ gẹ́gẹ́ bẹ́yà ọfà àrẹ́jọ́ ta lọ́pàá ni àbómi tó bọ́ sí kàmájá fi hàzà kàmájá hàzà fi hadith àdíyí bin hàtì fi sahihayn wọ́n ní ẹbí lè sàǹkọ́ ti máyà yẹwà láàtọ́ àwọn ètò mú kíni ẹ̀rí ìyàbàtà mẹ́yàtà ara ni wọ́n ti fínísì wọ́n ti kó lẹ̀ kò sí nǹkan kan mọ́ ẹ̀gbọ́n náà pé wà láì tọ̀ ó jẹ́ jí sàgbákò rẹ̀ náà torí tọ̀hún náà fi wọ́lẹ̀ o tọ̀hún náà wọ́n àjọ fira ẹ ọrọ rẹ̀ yóò bá yín débì kan pẹ̀lú ògbó ọlọ́run yóò bá yín débì kan pẹ̀lú ògbó ọlọ́run torí ìgbà táwa náà máa báyìí fídíà lójú àwọn pé à bóòlù ọkùnrin wá ń ṣe àwọn wàláhì yóò padà ródòdó kódà kó pẹ́ nínú ọdún kó pẹ́ ń bẹ̀ kárin èmi máa ń sọ fáwọn èèyàn pé títí tẹ mí lè má fi ń ṣe má fi ń ṣe òṣùwọ̀n fún àwọn yòókù pé ẹ̀ tẹ bá rẹ̀ yàn kan tí ń di agídí lónìí tí ń tẹ̀lé jàbàtà kankan tí ń ṣe gbẹ̀ ẹ má rò pé kí ni o wàláhì ó rò kódòdó làwọn ṣe ni torí tó ń gbà táwọn náà wà ń bẹ̀ ayáwèrè gan àmà àgbà wàláhì àròpá múra sí gan ni àwọn ọ̀sẹ́ mọ̀ náà <laughs> amúra gan ni kò ń jẹ́ ń ṣe pẹ́mi wa lóde tó bá òun ìntẹ́ ìntẹ́ mi wá fi dúró nípa àròkọ́ lòdò ní ìjọ tó nípa ọ̀nà sí tó ń kí bá ṣe pẹ́ńbẹ̀ tó lè ń pé ẹ bá rẹ̀ nìkan náà tẹ̀ rò pé wọ́n ẹyẹ hàn náà tó bá yá tọ́nà ọba jẹ́ fún òdodo ní o níjọ tó bá wà láyé fò ẹ má rò pé kí ni pé ródòdó ni kò tí ì hàn sí ni ó rò pé tóun ti yẹn lọ nẹni ó rò pé ó ti dààmú àwa náà rí yàtọ̀ táwọn ń fẹ́ràn àwọn ń fẹ́ràn bẹ́ẹ̀ o pẹ́ pé àwọn ti wọn kò sí bẹ́ẹ̀ lè sọ láyé ìjíjà bàtà bá ti wí náà ni sòwúrú àwọn yóò tọ̀ àwọn yóò ọlọ́run lè fọ̀nà mà wọn náà sódà ní tìǹtò scott ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ láàrin ọmọ níka ọlọ́run ọba ni láàrin ọmọ níka méjì ọlọ́run ọba ni kò sí bí òkè ṣe ń yí ọlọ́run ọba àlekẹ́lá lè yí ọkàn tiwọn náà abẹ́nà ọba àlekẹ́lá kọ́ lọ́yìn yóò kàn tiwọn àwọn sáré báyìí náà. wọ́n ní ilan al-aslufi luhumi huwa at-tahrim lẹ́yìn ìgbà táwọn hadithu ali ibn hatim wa tó wà ní sahihain wọ́n ní ilan tó bá rí báyìí al-aslufi luhumi huwa tahrim ìpìlẹ̀ ẹran jíjẹ òní èèwọ̀ ni walaysa al-muradu ẹ mọ̀ wá o ibi tá ń lọ rèé walaysa al-muradu wọ́n ní kìí ṣe tá a gbà lérò pẹ̀lú al-aslu bil-luhumi at-tahrim pé ìpìlẹ̀ ẹ̀jẹ̀ ni pé haram ni wọ́n ní kìí tá a gbà lérò pé anẹ́ka ìdájọ́ ìta ìdá mùsùlùmí pé tó bá pè ọ́ sọ́dọ̀ mùsùlùmí kan mùsùlùmí kan pè ọ́ wọ́n ní tá a gbà lérò kọ́ yẹn o wọ́n ní kìí ṣe ń tá àgbàlérò pẹ̀lú pé ìpìlẹ̀ ara ni haram ni pé tí mùsùlùmí bá wá pè ọ́ àyíbò nìyẹn ṣe máa ń tún kéwú lẹ́jọ́ òde yé ná mọ̀tá wọn níbẹ̀ náà ni pé ìdádò wọ́n ní kéde bí ó wà ló máa lo kọ́ídà rẹ kọ́ídà yẹn ìdádò ìta ìdá mùsùlùmí tó bá kẹ́ sọ́dọ̀ mùsùlùmí fàátà àbí láhmin tí mùsùlùmí yẹn bá mú ẹran tó bá mú ẹran wá fún ọ anẹ́kàlẹ́ àtàkù kéde pé ò ní jẹrẹ àtàkásàrà tó bá bí mùsùlùmí yẹn léèrè kọ́ o wọ́n ní kéde pé yẹmọ́ wọ́n di ẹran mùsùlùmí ẹ̀ gbọ́ mi fa wọ́n ní kọ́ídà yìí bí jàbàtà ṣe ń lò kọ́sẹ́ wọ́n ní kéde pé tí mùsùlùmí bá wá pè ọ́ tí mùsùlùmí ẹ bá fún ọ lẹ́ran ọmọ lóò ní jẹ́ ọmọ lóò wọ́n di ẹran mùsùlùmí pé àlàáfíà fi lù húmi àtà báwọn jàbàtà ṣe ń lo mùsùlùmí wọn ní kejì báwọn wọn ni ẹ mọ́ sí kọ́ ìdá lò àwọn táwa sì lè gba kéwù lọ́dọ̀ tí wọ́n lè kéde jàbàtà tí ọmọ mùsùlùmí àti mùsùlùmí ó dá mi lójú àbí tẹ́lẹ̀ ní bá burú nígbà kéwù jàbàtà wàláì torí pé nínú àwọn kéjèèjì yìí náà ṣe jàbàtà tó ń kájú wàláì jamiu lòlùm wàlì wàlì wàlì eh, jamiu lòlùm wàlì hakam ó kọ tíra jamiul ulum wal hakam ìgbọ́rí láyé wàláì jamiul ulum wal hikam jamiul hikima hikam ó yìí tó ní ó ní jamiul ulum wal hakam tó jẹ́ ulum tọ̀ǹgẹ́ hikima ni ó tẹ̀lé hikam wàláì bẹ́ẹ̀ ni tó kà kà bẹ́ẹ̀ náà pé ó ní tó bá rí báyẹn hazara minhu hazaro ó yàtọ̀ sí oni yaxdaru minhu lọ́wọ́ àbẹ̀ yaxdaru yuhaziru minhu yuhaziru yàtọ̀ sí yaxdaru yuhaziru ni pé yóò ṣe ìkìlọ̀ fún nǹkan yẹn bẹ̀tì yaxdaru ni pé òun sọ̀ra fún kí n sọ̀ra fún nǹkan bí i mò ń hazaro nǹkan pé mò ń sọ̀ra fún nǹkan yẹn kan wọ́n bá tó sábà mi ó yàtọ̀ fún pé mò ń sọ àwọn yẹn lára nípa ewu nǹkan kí ti ń ka yaxdaru ó ti ń ka ní yuhaziru ọ̀nà pẹ̀lú ìgbọ́ràn gbogbo ẹ̀rọ padà play kẹ́lẹ́ bá ń pín eléyìí báyìí wàláì tí ẹ̀ bá fi lè mú kéwú lọ́dọ̀ rẹ̀ ajẹ́ pé wọ́n ní bẹ́ẹ̀ ọmọ kéwú ni o nǹkan ń dààmú rẹ̀ nǹkan dídí ń dààmú rẹ̀ náà ni pé ẹ̀sìn yìí ò yé rárá kò mọ nípa ìmọ̀ ẹ̀sìn ṣùgbọ́n bàbá kó sànù wa àwọn àfa gidi tí gbogbo ayé gbà láàfà tó ń ka tíra wọn káàkiri àgbáyé tọ́jà àfa súnà lélẹ́ta ń sọ fún ọ yìí ó lè bá a mọ tó bá wọn gbé jàbàtà sí jàbàtà jàbàtà ò tiẹ̀ mọ kéwú ná ìyẹn kọ́kọ́ ṣú ọ̀nà mo sọ ọmọ kẹrẹ ọmọ rẹ kápẹ́ mi bóyá bí ìjẹrẹ àbí jàrún ọmọ bá mi fà á lórí fún mi là jàbàtà gan sọ fún jàbàtà ọmọ kéwú mo ẹ̀ sọ fún náà nu mo lálàtì rẹ̀ gan mo sọ fún jàbàtà ọmọ kéwú mo ní a ọkọ ọ̀tà kò lé bọ́ta jàbàtà mo wá fún láwọn instanti tọ́pọ̀ wọ́n tí wọ́n tó mọ kéwú jàbàtà lọ ọmọ kéwú ó fi méjì ara rẹ̀ àtàgbà ọmọ kéwú ìwọ́n náà ọmọ kéwú jùlọ àyẹ̀kọ́ òjì ẹ̀gbẹ́lẹ́ ké kọjá rí rárá tó o ti o ti o ti fínísì ara rẹ̀ tó má wulẹ̀ bá mi sọ̀rọ̀ jàbàtà ni wọ́n wá pè wá tó bá tó wá dìbẹ́ǹdì ara rẹ̀ tó fẹ́ máa dìbẹ́ǹdì tó tó lè dìbẹ́ǹdì wọ́n gámà fún ọmọ kéwú tó jàbàtà ọ̀ kí wọ́n lọ fẹ́ máa sọ bẹ́ẹ̀ mi jàbàtà ni ò lè jáde òun gán kì í mọ́lé kò lè jáde ó tó bẹ́ẹ̀ ṣé àwọn kéwú tó máa ké náà ní níta gbangba kò ní sẹ̀sìn yọ máa wàláì tàlá yọ àgbọn yẹbẹyẹbẹ àbá àjẹ káyé ma bó ṣe ma wàláì a ṣe kí wulẹ̀ sí kí chẹ́ǹjì fún gbangba àtàrà yìí njẹ́ òjò lè wá nìyẹn àbó bàbá ọ̀nà ẹ̀gbọ́n <laughs> ọjọ́ ṣe ṣe kán ní kámi òun tẹ̀sí ọyà ọyà ọyà mórí àwọn ọlọ́run bàbẹ́ jàmàtà jàmàtà ọgbọ́n bí ilé ẹni ló ká champion rẹ̀ ọ̀rẹ́ <laughs> kí champion ń já ọ̀rẹ́ kẹjá champion wọ́n maintain champion rẹ̀ lọ lọ́dọ̀ àwọn aláìmọ̀kan wọ́n ní kìí ṣe pé wàlẹ́ ìsàlmùrọ́d wọ́n ní kọ́ ìdá yìí ṣe pé ń ta àgbàlérò ní pé anaka ìdádùn ìta mùsùlùmí fàáta bí láhmin annaka látàkù hàtà tàtàlàhù wọ́n ní kẹsẹ̀ pé tí mùsùlùmí bá pè ọ́ tó bá fún ọ lẹ́ran ọmọ abílẹ̀ mùsùlùmí léèrè pé bó ló ṣe rẹ́ran kọ́ o pé ẹ̀rẹ́ jẹ́ kẹsẹ̀ pé kìíní ò ní kí mùsùlùmí léèrè wọ́n ní kẹsẹ̀ ẹran mùsùlùmí ẹran tó rújú lẹ́ran tí tó hàn nǹkan méjì sábàbí méjì lẹ́ran ẹ̀ gbà kú ọ̀ wá mẹ́lẹ̀ tó gbà kú nu méjì bọ́lẹ̀ tó tọ́ tọ́ gbàdá wọn tẹ̀síwájú lọ wọ́n lè anna al-asla fi luhumi allati tuqaddamu min al-muslimina annaha muzakka wọ́n ń torí pé ìpìlẹ̀ ẹran ìpìlẹ̀ àwọn ẹran tí wọ́n bá mú wá látọ̀dọ̀ àwọn mùsùlùmí òun ni pé wọ́n dú ni abẹ́ẹ̀kọ́ ni ustaz ẹran mùsùlùmí fẹ́ kọ́ídà míì nù àfà mọ́ lù papọ̀ mọ́ kọ́ídà ìpìlẹ̀ ẹran tí mùsùlùmí ni pé wọ́n ti kí ni o mùsùlùmí ò ní pẹran kọ́ má ju ẹran àríọ̀kọ́ ni wọ́n bí wa wọ́n bí wa mọ́yìn ò ní àdàgbà mọ́yìn ò pé mùsùlùmí máa ń du ẹran ni àbí wàláì múlábí náà sí àwọn jálà bí àwọn láwọn jálà bí náà bá jí tọ́ba tọ́ba tọ́ba tí wọ́n bá jẹ wọ́n máa ń dùn ni torí lè tọ́ba fi jí oògùn ní wèédú eré tọ́ba fi jí oògùn ìgbà míì wọ́n lè fọ̀bẹ́ gbóná dù ah, àbá àwọn jálàbí káì ó kú wọ́n ṣe rúgbà wájú ọlọ́run pàlọ́ ìyàbí tàbí kí wọ́n mú ẹran yẹn láàyè káwá jù sínú kòkó gbóná káwá di ẹgbà tí wọn ajá wìtìwìtìwìtì yóò fi dé rú àbá pàlọ́ ìyàbí sẹ́lẹ̀bí sọlọ́ sọ́n pé wàyí lọ kọ̀jẹ́ tún fa àṣínú kíkìlà kí ẹ máa pa ẹran ní òṣùnjáyà sọ́nà jáde àbí òun ọmọ musa ìtòyọ́ náà ìdí máa ń káyàn láǹtòtọ́ wàláhì àwọn jálàbí ń fi ara ṣòfò wọ́n fi ara wọ́n lálà sí ara yàtọ̀ fún ìyá jálàbí wọ́n tó jẹ̀yìn lọ́tọ̀ wàláhì làzim illa tabatuba lọ́yà kù pẹ̀lú àwọn jálàbí òsì tí wọ́n ń ṣe káàkiri yẹn ṣé báyìí ṣe wọ́n mùsùlùmí bá wọn ṣe jálàbí o nǹkan burúkú ni jálàbí o àwọn àtàrù ń bẹ dárabi ti kọ́ wa ni ọlọ́mọ ṣe òun mọ̀jẹ̀ kẹ́nìkan owó àwọn kéèkì tọ́ ẹ̀kọ́ fi jẹun tọ́ ẹ̀kọ́ fi tàǹfààní fún gbèsè ayé ara rẹ̀ ọ̀nà jẹ́ kẹ́nìkan gbà lọ́wọ́ ẹ̀. wọ́n ní ìpìlẹ̀ ẹran tí ó bá wá látọ̀dọ̀ àwọn mùsùlùmí sábà mú wá látọ̀dọ̀ àwọn mùsùlùmí pé ẹran ìwọ́n dùn ni. lẹ́ẹ̀kìn làwọn ànàkà àtẹ́ta ìlà bálàdì wọ́n ní ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n bá lọ sílùú kan fíhìl mùsùlùmù mùsùlùmí bẹ́ẹ̀ nínú náà wà fíhìl káàfìrù kèfèrí bẹ́ẹ̀ nínú náà wà fíhìl kìtàbíyù ẹni tá a fún ní tíra ń bẹnu tí inú ìlú náà fọwọ́jọ́ta lahman látẹ̀lẹ́rì halidukiya amla ọwọ́ rí ẹran kan ọ̀wọ́ mọ̀ bóyá wọ́n lù ní àbí wọ́n lù mo rò pé èèyàn ọ̀tẹlẹ̀ rí báyìí. èèyàn dájú mo tó kódà àníṣẹ́ nípa sábà tó máa ń lọ ra ẹran kan mo sọ fún kí wọ́n máa lọ ra ẹran kan ní sọ́mẹ̀lì táwọn rò pé kírísítẹ́nì ní ń dù níjọ́ táwọn ó tó kó bá tẹ̀ ń pàdà mùsùlùmí àwọn jẹ́ àwọn ẹran kèfèrí lèmi wá káàkiri ní gbogbo ọmọ jàbàtà wá káàkiri tá jẹ bá ti rẹ́ran pé àwọn kírísítẹ̀nì ní tẹ́ran yìí àbá ń jẹ́ lọ ìgbàjọ́ tó kó bára rẹ̀ ń jọ́sàn ni lọ́ba tó lọ́ba yóò tán lọ́ba lé mi lọ́dọ̀ ara rẹ̀ ó ní àfa àkúnà mùsùlùmí náà ní máa dúró ní mùsùlùmí ní dù èmi ti mọ̀ pé lọ à ètò mùsùlùmí ń wọ́n tó wọ́n lóhun níjú kí ẹ̀rọ bá mọ̀ pé kódà nílọrin kódà àwọn kèèfì orí tí ń pa ẹran dàgbà àti àwọn gánà ń pa ní gr níbẹ̀ yẹn nígbàdí flower garden mùsùlùmí náà ní bá wọn pa tó wọ́n pé lọrin ò ní jẹ́ ìlọrin ò ní jẹ́rú àwọn ẹran báwọn mo rẹ̀ lọ́rin ó jẹran kéje ìlọrin ò tó sì gbọ́ ìhun yé pé ìyẹn lè jẹran tí kíkẹ́ ìbádú ẹ̀jọ́ rẹ̀ sá ọlọ́run bó sànú wa ní ilé ẹran tí ó ń dúnmú nílọ̀ yìí nílẹ̀ yìí àwọn mùsùlùmí ní ń dúró àfi tẹ́ ẹ bá sọ pé àwọn yìí ò kí ń ṣe mùsùlùmí ẹ̀hẹ́n èyí òun ló kù ó kù jẹ́jú mẹ́sàn-án náà wọ́n ní lakin law ateta law annaka ateta ila baladin fihi muslim wa fihi kafir wa fihi kitabi fawajadta lahman la tadri al bukki am la wa hal dhikra ismullahi alayhi am la awari yaran kan on bóyá wadu abi wadu ọ̀rùn bóyá wọ́n já ọkọ̀ lọ́wọ́ ọba lórí ẹ̀ ń gbà kan pa àmú ọ̀rùn dákọ̀ lórí ọlọ́wọ́ ọba lórí ẹ̀ wà lẹ́yìn sẹ́lẹ̀kà tàkùlẹ̀ mímu ṣe à ọ gbọ́dọ̀ jẹ́ nínú ẹran yẹn o lè anna al-asla fi luhumi at-tahrim torí pé ìpìlẹ̀ ẹran tó bá ti lè rújú òun ni pé kí ni o at-tahrim ni kò yẹ báyìí nìsín orí ẹran ọ wà á mọ̀ bóyá wọ́n dù ní àbí wọ́n dù eléyìí báyìí àwa mọ̀ pé ẹran tá ń pa láwùjọ tiwa yìí wọ́n dù àbẹ́ẹ̀kọ́ ni ọmọ bóyá wọn fojú lẹ gbé bísímìláì lẹ àmọ́ fojú lẹ gbé bísímìláì lẹ àwọn ọmọ yìí pé ẹran tán para wa yìí fún àfojú lẹ gbé bísímìláì lẹ àyàfi ní ìtàn bá gbàgbé adẹ̀tí màdájú ilé ìtọ́ bá gbàgbé àdìsí ọ̀nà ìjàṣí tẹ́kí rẹ̀ tó láàrin ìṣẹ́jú tó kù ẹ jẹ́ kí a tó wọ̀rọ̀ ìkànnà àwọn àgbà fáàtì tálọ́wọ́ ìgọ́sàtù làfáàn fi masayidi shaitan àfáwà sheikhul islam ibn qayyim rahimahullahu ta'ala àwọn ni wọ́n ṣe tíra yìí ìgọ́sàtù làfáàn min masayidi shaitan naam tabalawo nù tíra náà page one eighty mujalladu alakọ̀kọ́ nàgbàtà ń bọ̀rọ̀ bọ̀ wọ́n ní idha khalata kilabahu kalban min ghayrihi wọ́n ti bọ̀rọ̀ yẹn bọ̀ ọ̀rọ̀ ajá náà ni wọ́n sọ ọ̀rọ̀ hadith ajá yẹn náà nítorí wọn náà ní ìpìlẹ̀ lórí ara wọ́n ní idha khalata kilabahu kalban min ghayrihi wọ́n ní tí ọba débi tí àwọn ajá rẹ̀ pẹran sí ọwọ́ rí pé ajá méjì dà papọ̀ pẹ̀lú wọn tí ó sajá rẹ̀ فهو الذي فهو الذي أمر به رسول الله صلى الله عليه وسلم wọ́n ní irú eléyìí báyìí là nàbí ń pa láfẹ̀ yíwọ́ kéèyàn má jẹ lè anahu kọ̀díṣẹ́kà bíi sábàbí hìlì torí pé o ti ṣe èméjì lórí sábàbí tó lè sọ ẹran ẹ di ẹ̀ẹ́tọ́ fún wọn ní jíjẹ ẹ̀rí kọ́ra yẹn papọ̀ mọ́ eléyìí tá a kà síwájú náà wal aslu fil hayawan at-tahrim wọ́n ní ìpìlẹ̀ nípa irú àwọn ẹran báyìí sì ni ó ní pé èèwọ̀ ni ọ̀gbọ́dọ̀ jẹ́ fàlàyé sàbáhù bí ṣákì fi ṣẹ́pẹ̀ ṣẹ́yìnì wọ́n ní àwa ní fi iyèméjì àní fi sọ ẹran yìí dẹ̀tọ́ ní tí à ń ṣe iyèméjì lórí nǹkan tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ èèwọ̀ ni iyèméjì ò lè sọ nǹkan dẹ̀tọ́ tó bá yẹ pé ìpìlẹ̀ rẹ̀ ẹ̀tọ́ ni gẹ́gẹ́ bó jẹ́ ìtàn bá pé ìpìlẹ̀ rẹ̀ èèwọ̀ ni gẹ́gẹ́ bó jẹ́ pé ìtọ́ bá jẹ́ ìpìlẹ̀ rẹ̀ jọba ìtìpìlẹ̀ rẹ̀ bá jẹ́ èèwọ̀ iye méjì ò lè sọ́rẹ̀ tán ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá sàlùwàlá báyìí ìpìlẹ̀ ni pé olálùwàlá tó o bá ń ṣe èméjì iye méjì yẹn ọ̀bàlùwàlá rẹ̀ jẹ́ pé à ah, ǹjẹ́ ti yà tó báyìí à ah, ǹjẹ́ lọ létọ̀ lẹ́ẹ̀kan báyìí ọ̀wá rántí mọ́ ọ̀wá já olójúbọ́yọ̀ ọlọ àbọ̀ ọlọ gbà wípọ̀ ọlọ létọ̀ kò yẹ báyìí ń sọ pé áṣùlù ẹ̀ ni pé àtọ̀hárọ̀ so ṣákú ò lè sọ kò lè bàlùwàlá jẹ́ nítorí bá sì jẹ́ ẹ̀tọ́ ṣákù ò lè sọ di èèwọ̀ ẹyẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ èèwọ̀ ṣákù yẹ méjì ò lè sọ kí ni ò lè sọ dẹ̀tọ́ náà ọ̀rọ̀ tí peter ń ṣe ó nìyẹn tí ọba yíyọ kó máa gbọ́ mr jabata wọn á tún fi àyàwó àtàrí fàlàyé sàbáhù ìṣẹ́kì fi ṣẹ́kì hìlì ìfìlàbì wọ́n lè yàtọ̀ sí mọ́ ìdàkárẹ̀ asùlùfihìn alhìlù nítorí jẹ́ pé ìpìlẹ̀ tiẹ̀ ẹ̀tọ́ ni fa innahu la yahrumu bi shakki eléyìí báyìí ò lè dèwọ̀ láíláí pẹ̀lú iyèméjì fi sábàbí tahrimihi pẹ̀lú níbi sábàbí ìjẹ́wọ̀ rẹ̀ kàmọ́lọ́ ìṣàrọ̀ mẹ́rin wọ́n gẹ́gẹ́ bí pé yẹn lọ ra omi gẹ́gẹ́ bí pé yẹn lọ ra omi wọ́tà omi níjẹ́ wọ́tà ni omi gbogbo yẹn lọ́mọ tán pẹ̀lú omi yàtọ̀ fún yàtọ̀ fún omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ gbogbo yẹn mọ̀ pé omi yàtọ̀ fún omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀kùn wọ́n yàn rí nínú

àwòtáwòbàn àbọ́ra aṣọ láyà ilẹ̀ muhalahu kò wá ma oúnjẹ tó ń rà yìí àbáṣọ tó rà yìí àbí omi tó rà yìí kò ma hálù omi yẹn kò ma kò ma kò ma kò ma nǹkan kan nípa rẹ̀ òrùnkà sáré kó mi ni ó sì kó oúnjẹ ní kìíní àárẹ̀ ẹ̀kọ́ ni sẹ̀gbẹ́yìn ti yàtọ̀ fún ẹlẹ́dẹ̀ sẹ́pá ma hálù ẹlẹ́dẹ̀ àárẹ̀ ẹ̀kọ́ ni ó sì yàtọ̀ fún ajá àti máa hálù ajá ó ti jàgbà fẹ́ràn táwọn ìjàmbá táwọn ní máa jẹ pé òní jomi ọbẹ̀ tiẹ̀ náà ọmọ hálù ẹran ni oúnjẹ tó ọ̀rà hálù oúnjẹ yẹn kò yíra nísìn omi tó ọ̀rà hálù omi náà àbátọ tó ọ̀rà ọmọ aṣọ náà wọn nírú nǹkan báyìí jáàzà ṣùrùbùhù wà ákùlùhù wà lùfṣùhù irú omi báyìí ọtọ́kọ̀ òmú irú oúnjẹ báyìí irú aṣọ báyìí wa in shakka hal tanajjasa am la wọ́n tẹ́ ẹ̀bá ń ṣe méjì ǹjẹ́ nǹkan yìí ṣé ó ti lẹ́gbẹ̀ẹ́ nínú àbí ọ̀lẹ́gbẹ̀ẹ́ nínú fa inna sharta mata sabaqa i'tibaruhu wọ́n ní tó bá jẹ́ pé májẹ̀mú tó bá jẹ́ pé ìwòye sí ìwòye sí rẹ̀ ti ṣáájú àti ìwòye sí májẹ̀mú yẹn ṣáájú wọ́n ní aw kana al-aslu 'adamu al-mani' àbíkọ́ pé ìpìlẹ̀ ní pé nǹkan yẹn kò sí tọ́ta kò wọ́n ní lamyel tẹ́fìtì làgálìkà wọ́n ní má wòye sí iye méjì tó jẹun ti rárá má wòye sí tọ́wáyé pé ìpìlẹ̀ yẹn nǹkan tó tọ́ ni àbí májẹ̀mú tọ́wà nípìlẹ̀ ni pé májẹ̀mú nǹkan yẹn pé má tiẹ̀ wò má iye méjì tó ṣẹlẹ̀ ṣe yẹn má wòye sí wọ́n ní fal awwal alákọ̀ọ́kọ́ kama ìdá kama ìdá uti àbí lahmin la ya'lam wọ́n ní yẹ́bọ́jẹ́gẹ́ e, ọba fún yẹn ní ẹran kan nísìnyí wọ́n bá mẹ́ra káwọ́ fún yẹn sí èèyàn mẹ́rú ẹran yẹn hal súnmi àléyìí àwọ̀ hal sánmà àléyìí zàbí huhu àmìlà ǹjẹ́ ẹni tó pa ẹran yìí tó ṣe bísíláì lórí ẹ̀ àbí ọ̀pá àmà wàhal zakahu filhalki wàlábàtì wọ́n ní àtọ́ àmà bóyá nìyí ṣé ó dù ú nígbà tó fẹ́ pa tó dù lọ́rùn àbí ò dù lọ́rùn wàstáwọ̀fà ṣùrùtù zakati àmìlà ṣé àwọn májẹ̀mú tí a fi ń ju ẹran tó pé lára rẹ̀ àbí ò pé lára rẹ̀ àmà àmọ́ yóò ṣe bísí láì lórí ẹ̀ àmọ́ yóò du lọ́rùn àmọ́ yá májẹ̀mú tó yẹ kó pé lára ẹran tó yẹ tá a fẹ́ dú bóyá pé àbí ò pé àmà wọ́n ní irú nǹkan báyìí lam wọ́n ní lam yahru akluhu wọ́n ní jíjẹ ẹran yẹn rí sí ìwọ̀ o nítorí wípé ẹran yìí ìpìlẹ̀ rẹ̀ ni pé n tó tọ́ ni kèé ṣe ẹran tó yẹ sí pé mọ́jẹ̀mú méjì lọ́gbà kú mọ́jẹ̀mú méjì sábàbí méjì ni a rí pé ó lè pa sábàbí aláwọ̀kọ́ jẹ́ sábàbí tọ́tọ́ sábàbí ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ sábàbí tí ọ̀tọ̀ wọ́n lélẹ̀ ẹran yẹn kọ́ ẹran eléyìí báyìí ni pé wọ́n dù ni àmì ọ̀rẹ́ ìwọ́n mẹ́rẹ̀ wá fún ọ ọ̀wọ́n mọ̀ bóyá ẹni tó dù ẹgbẹ́ ọ̀mọ̀ bóyá ẹni tó dù ajẹ́síkẹ́ ẹnìkan dù a ti gbà pé dúdú ni bẹ̀tọ̀ ọ̀mọ̀ bóyá ẹni tó dù ni ó ṣe bísí wọn àmọ́ bóyá nígbà tó dú ó gé ọrùn rẹ̀ ibi tó yẹ kó gé àbí òge gbogbo májẹ̀mú tó yẹ kó pé lára dúdú ọmọ bá mi ọmọ bóyá pé lára àbí òfin lára àbọ̀mọ̀ amọ̀mọ̀ pẹ́ nìkan dùn sá wọ́n ní irú ẹran báyìí o wọ́n ní irú ẹran báyìí lam yahrum akluhu wọ́n ní kò kèé ṣe wọ̀ ní kò jẹ́ lìmọ̀ṣẹ́ pọ̀ ti tẹ̀kís wọ́n nítorí pé yóò nira láti máa wádìí ó lé bí ẹran léèrè nísìn ìyá tí ń kí ẹran lọ́kọ́ láti ẹran ẹ̀yìn ṣé wọ́n dúró ń bàdà àbí wọ́n dúró pé gbogbo mẹ́jẹ̀ tí ó lè bèèrè lọ́wọ́ ẹran àbó lè bèèrè lọ́wọ́ ìyá tí ń pẹran kò yẹ báyìí nìsí ó tafsish ìṣèwádìí yẹn ó ti nira wọ́n lìmọ̀ṣàkọ̀ ti tafsish wọ́n nítorí pé ó ìwádìí tó bá bẹ́ẹ̀ ṣèwádìí lórí ẹ̀ yóò nira láti ṣèwádìí yẹn ò lórí ìwádìí yẹn fún لمشقة التفتيش عن ذلك وقد قالت عائشة رضي الله عنها وإن عائشة رضي الله عنها التي صفوها يا رسول الله إلى جزء الله inna nasa min al-a'rab dájọ́jú àwọn èèyàn kan ní àwọn lárúbáwò oko ya'tunana bil lahmi wọ́n máa mú ẹran fún wa lánàá di azakaru ismallahi alayhi abla kọ̀wá yé wa àmà bóyá wọ́n ṣe bísímìlá lórí ẹ̀ àbí wọ́n ṣe bísímìlá lórí àmà àbí ẹ̀kọ́ ni. kọ̀kọ́ọ̀l arábì sọlọ́ aléhi ismùlọ́ ismùlọ́ yìí tààlà wọ́n ní tó ti pé wọ́n ti kọ̀ fún wa pé ẹran tí wọ́n bá ti dárúkọ Ọlọ́run ọba lé lórí àgbọ̀dọ̀ jẹ́ tó ti bẹ́ẹ̀ hadith yẹn jẹ́ pé wáyé pé tó wáyé pé mùsùlùmí ló pa àbẹ́ni tó lè pẹran fún wa gẹ́gẹ́ bí kìtàbí yìí pa ọ̀ wọ́n mọ̀ ṣe bísímìlá bí ò ṣe bísímìlá yìí bẹ́ẹ̀ sí wípé ìpìlẹ̀ ara yẹn ń tọ́tọ́ ni nítorí pé àwọn tó pa ẹran yẹn fún wa ẹran tó bá pa ìpìlẹ̀ tí wọ́n ẹ̀ tí mo ti ní kọ́ ìdà kan bẹ tí àbámu wa pé ìpìlẹ̀ ẹran tí mùsùlùmí bá pa ni wípé wọ́n dù ni ìpìlẹ̀ tí ẹ̀ ti ní pé ẹ̀tọ́ lòun tọ́wọ́ ti pé mùsùlùmí ló pa àbí kìtà bí ìlú ló pa tó ọwọ́ bẹ̀ méje bí tìlá bí ọgbà méje bí tìlá ìyẹn òkú nira bá wọn àníta àníta ti ní máa jẹ yìí lọ ẹ̀rí pé wọ́n mẹ́rin wá ń sin àbí ẹ̀kọ́ ni wọ́n mú hadith Aisha wá láti fi ṣàlàyé wípé tó ń ti pé àyà kan sọ pé ẹ̀gbọ́n jẹ́ rántà bá ti rí lórí hadith Aisha jẹ́ pé wípé ànábì sọ wípé wọ́n bí ànábì lè ànábì nìkan jẹ́ náà nígbà tí àbàtà wa ṣe èrú conclusively àbí ẹmọ ẹgbẹ́ ẹgbẹ́ nǹkan ọ̀rọ̀ ìtàgéjọ́ conclude wọ́n ní faqala sammu ma mo ti كما كما ذكرنا من الماء والطعام واللباس فإن الأصل فيها الطهارة وني عليك يجي إيه بقى يسوني قارومي أتونجا أتيا سويو وني كلير نيكو انتوب ماني انتوب ما تعالي لوني وقد شك في وجود المتنجس ẹni wá ṣe iyèméjì níbi wípé ṣé nǹkan tó lè sọ di ẹ̀gbin sọ wà lára rẹ̀ àbí òsì lára rẹ̀ fàlàyà tẹ́kìtù ilé yìí wọ́n ní kọ́ máa wòye sí iyèméjì yẹn gbàgbé pé ìpìlẹ̀ rẹ̀ ní tó tọ́ náà wọ́n ní ìdájọ́ irú omi yìí ìdájọ́ omi tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ mímọ́ ni ìdájọ́ oúnjẹ tó yẹ pé ìpìlẹ̀ rẹ̀ ń tọ́ mọ́ ni ìdájọ́ aṣọ òun náà nínú ìdájọ́ ẹran yẹn náà wọ́n ní kàmọ́ ẹlẹ́gbẹ́ káàbù yẹn harbu tẹ̀síbí yìí nìyẹn pé bí irú ìdájọ́ eléyìí ṣe rí bẹ́ẹ̀ rẹ̀ ìdájọ́ eléyìí náà ṣe rí bákan náà lórí tẹ́ ìpìlẹ̀ nǹkan bá ti jẹ́ haram ẹ̀mẹ́wò yẹ tẹ́bá tẹ́bá wọ́n ṣe èméjì àmọ́bọ́yá wọ́n dú dáadáa àmọ́bọ́yá wọ́n dú dáadáa àmọ́bọ́yá wọ́n ṣe bí sinmi láì wọ́n ní ẹ̀mẹ́wò yẹ sí sákù yẹn ṣé ìpìlẹ̀ ẹni pé ẹni tó du sẹ́ni tó lè sá lè du ẹran fún wa ni sísá àbí tó gbà kú sísá àbí tó lọ́n dín a lè jẹ ẹran wọn ni ẹ̀mẹ́wò yẹ sí èméjì ẹbẹ́ ṣe èméjì ni kọ̀dá yín lójú pé fojú lẹ̀ gbé bí sinmi láì lẹ̀ kọ̀dá yín lójú pé ó parí lèrèdè àbẹ́ ni ẹgbẹ́ sí so ẹ má lu kọ́ ìdà papọ̀ náà nígbà tí àbàtà wa wọ́n wá fẹ́ sọ wípé hadithu yìí hadithu aisha yìí wọ́n sọ wípé ọbẹ̀ lọ́pọ̀ mansukh ni ọbẹ̀ lọ́pọ̀ wọn ti pa hadithu yìí rẹ́ ó ní torí pé bidayatul islam ni ó ní ìpìlẹ̀ islam ni àdírọ́ ni ọ̀nà méjì lọ́gbàjẹ́ yọ alákọ̀ọ́kọ́ ni pé tí ẹ bá sọ pé hadith wa mansukh ọgbọ̀rọ̀ fún wa ní nasikh torí pé tí ẹ bá sọ pé nǹkan wa a gbọ́dọ̀ rí tó ṣe násìkò tó jẹ́ násìkò tó ṣe násìkò ẹ̀ mú násìkò wà ní tó parẹ́ a rí kí ló parẹ́ kò rí ni pé tó tó wọ́n sọ fún wa pé nǹkan báyìí ló fún wa ní tàrí ó gbọ́dọ̀ fún wa ní ìtàn assumption lórí pé òun ṣe àbí ó gbọ́dọ̀ fún wa ní ìtàn pé á ah, torí àdísù eléyìí o àsìkò tó wáyé lélẹ̀ ààyè eléyìí o àbí àdísù ẹlẹ́kejì o àsìkò tó wáyé lélẹ̀ eléyìí tó bá dẹ̀ wáyé gbẹ̀yìn òun lọ pàtàlá ọ̀kọ́ rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni kò sí tààrí kò sí nǹkankan ẹlẹ́kejì ni pé àdísù yìí kò sí tẹ́lú kankan pé bìdáyàtì islam ni nítorí mẹ́tẹ́ kẹsẹ̀ bìdáyàtì islam ni pé ìyàwó aisha ní rìpọ́tà àdísù yìí àbẹ́ẹ̀kọ́ ni ìyàwó aisha òdè dọ́dọ̀ ànẹ́bí sọlọ́sọ̀rọ̀ torí wípé ìgbà tí ọdún kẹta tánàbí dé Mẹdínà níyàwó ló tó jẹ́gẹ́ni ni ó tó wọlé ànábì rẹ̀ níyàwó ànábì ti fẹ́ ní Mẹ́kà ńgbà tó wà lọ́dún ọmọdún mẹ́fà ìgbà tó dé Mẹdínà lórí ìyàwó ànábì sallallahu alaihi wasallam àbẹ́ẹ̀kọ́ ni so ìtọ́ ilé ìbáyìí kìí ṣe bìdáyàtì ìsìlámù àfáàgàbàtà kò dẹ̀ sí dẹ̀lílù kankan wípé bìdáyàtì islam ni wọ́n ní àwọn lárúbáwò kó a máa mú ẹran wá fún wa àmọ́ bóyá wọ́n ṣe bísílẹ̀ lórí ẹ̀ àbí wọ́n ṣe bísílẹ̀ lórí ẹ̀ ẹ dákun kí lélẹ̀ kí ló tọ́ka sí ìbẹ̀rẹ̀ islam bí eléyìí jama kí ni kí ni kí ló nà sákọ rẹ̀ lórí àní ọ̀rọ̀ jákujàku jágbajàgba ni kò sí ẹ̀rí kankan fún sọlẹ̀ báyìí inshallah ta'ala òun ni àwọn nǹkan tí yáà rí gbéyẹ̀wò lálẹ́ yìí lórí ọ̀rọ̀ àwọn ahlul ilm inshallah ta'ala tí ó bá di next week tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àfáà mi tó tó wá kù àtòkà ọ̀rọ̀ àfáà a àmọ́ tí ó jẹ́ kí n kọ́ sí jẹ́ kí n tìyẹ́ sí ẹ̀yìn ni pé náà ka ọ̀rọ̀ àwọn àfáà yẹn òun náà ni ọ̀rọ̀ Sheikh Ibn Qayyim rahimahullahu ta'ala nínú na kan tó pè ní ahkamu ìdájọ́ àwọn tí lu mùsùlùmí kájẹ́ ni yẹpẹrẹ wọ́n máa sanwó ìdáàbòbò fáwọn mùsùlùmí àwọn ní zimma àwọn yahudi tí wọ́n ń gbé nílùú mùsùlùmí tó wá láwọn onígbà islam ṣàǹpọ́nà ni wọ́n máa ṣe kí ni o wọ́n máa mú jíjí àwa orí báyìí nísìnyí lẹ́ni tó yẹ pẹ́rẹ́ na àwọn náà pè ní alùbímà Ibn Qayyim wọ́n kọjú kí àkàrọ̀ pé ní kí làwọn ìdájọ́ wọn táwọn mùsùlùmí bá sì máa bá wọn lò kí làwọn tọ́tọ́ pẹ̀lú wa láàrin wa pẹ̀lú wọn wọ́n pè ní ahkamu alìdímà ṣàǹpọ́nù tí làbá yẹn tó bá ti ń sọ wọ́n gbọ́dọ̀ mẹ́nu bà inú àwọn ìdájọ́ wọn ni pé ẹran tábà pa àbẹ́ẹ̀kọ́ ni ibẹ̀ wọ́n sàlàyé ìdájọ́ ẹran bẹ́ẹ̀ jàbátàkà ẹ sọ́kà mọ́ mọ́ máa tìyẹ sẹ́yìn torí pé mo fẹ́ pílè títí ẹ̀ sọ́kà lórí ẹ̀ kí n tó ka síra ẹ̀ ó tó ka síra kan wọ́n ń pè ní alhawi ìfàtàwà alalbani ìkàkùkà lọ́kà mẹ́yẹn náà ìpìlẹ̀ rẹ̀ adẹ̀ adẹ̀ kà fún wa insha Allah bákan náà ó tó ka síra kan síra yẹn sẹ́rù tashi shubhat títí sheikh muhammadu abdulwahab kàtà tó bá yẹ sẹ́rù ẹ̀ òun ni sheikh mubad insha Allah àárín yẹn náà a ka gbogbo àwọn àwa pílè rẹ̀ fún wa a fi yànjọ pẹ̀lú gbọ́nà ọba so a ṣe yẹn ní ọjọ́ tuesday tí ń bọ̀ gbọ́nà ọba nípa kọ́sọ̀ àjú bẹ́ẹ̀ lọ tó bá rí ìjọ wẹ́ẹ̀dì tó tẹ̀lé a yànjú ọ̀rọ̀ omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ àwọn àbá ti ṣàlàyé ẹ̀ pé bá ní ti tí ń darẹ̀ láàmú yẹn ṣe bá ní ti ìdájọ́ rẹ̀ pẹ̀lú gbọ́nà ọba so a conclude lórí ọ̀rọ̀ ti tẹ̀lé ọmọdé ṣe bá ní ti yìí so wọ́n tó ti send àwọn bí nǹkan bíi mẹ́rin bíi mẹ́jọ láwọn nǹkan míì tó ti sọ tuntun tí n bá gbọ́ tí n bá sórí tuntun mí bẹ̀ ó yẹ ká kí a fi kún un tí a padà sàlàyé lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú gbọ́n ọba sàbẹ̀lẹ̀ ọba ní kíláàkiri ọba kí ó sọ ẹnìkan kan wájú ìgbà náà lọ la ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisairil muslimin subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh